Uh, first of all, let me hear somebody shout hallelujah. Several years ago, ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Almost at least over 30 years ago, there was a wedding. not lọ sí ìgbéyàwó kan in one of our churches in Lagos. They were in the vestry signing the register. The husband has signed. And the wife was about to sign. ó yẹ kí ó kan ìyàwó kó fọwọ́ sí ìwé. And then somebody called the husband. Èèyàn kan wá pe ọkọ. Only himself heard his name called. Òun nìkan ló gbọ́ pé wọ́n pè é. And he answered. Ó sì dáhùn. And dropped down and died. Ó sì ṣubú lulẹ̀, ó gbabẹ̀ kú. So there was confusion. Rògbòdìyàn wá ṣẹlẹ̀. There was fear. Ẹ̀rù bá gbogbo ènìyàn. There was embarrassment. Bẹ́ẹ̀ sì ni ìdójútì ní bẹ́ẹ̀nbẹ́. Just like the testimony you heard yesterday. Gẹ́gẹ́ bí ẹ̀rí tẹ gbọ́ lánàá. When they were christening a child. Níbi tí wọ́n ti ń sọ ọmọ lórúkọ. And the mother suddenly died. Lójijì. And so in the vestry, everybody was praying. Five minutes. Ten. Twenty. Thirty. Ọgbọ̀n. Then the lead pastor remembered that I taught them something long ago bẹ́ẹ̀ ni olùdarí àwọn àlùfáà yẹn wá rántí pé mo kọ́ wọn ní nǹkan kan sẹ́yìn. that when prayers don't work. pé nígbà tí àdúrà ò bá ṣiṣẹ́. try praise. ẹ dán ìyìn so they began to praise God. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run. the lead pastor ran into the church. ẹni tí ó agbátẹrù wọn sáré wọnú ìjọ. and told the people. We are coming, we are coming. Because by now everybody was wondering, what, are they signing? And everybody began to worship God. You are the King of Kings, you are the Lord of Lords. You are the unchangeable Change. There's nothing you cannot do. And suddenly, no Gigi. The groom sneezed. Ọkọ ìyàwó sí. I said, What am I doing on the floor? Ó ní kí mò ń ṣe lẹ́lẹ̀. I said, When you get up, we shall tell you. Pé ńgbà tó bá dìde, a máa sọ fún ọ. Tonight, lálẹ́ yìí, somebody is about to be repositioned. Ẹnìkan wà tí a ò ṣí ní kò padà. from death to life. from sorrow to joy. from embarrassment to testimony. if you are that fellow. Ìwọ ni ẹni yẹn. If you are that fellow. Tó bá jẹ́ ìwọ lẹni náà. I want you to praise God as if you don't know any other thing to do. Mo fẹ́ kí o yin Ọlọ́run bí ẹni wípé ìwọ nìkan ló wà Praise him as if your life depends on it. Yìn gẹ́gẹ́ bí ẹni pé ayé rẹ dúró lé lórí. Praise the almighty God like we have never done before. Yin Ọlọ́run Olódùmarè ju bí o ti yìn tẹ́lẹ̀ rí lọ. Because tonight. Nítorí lálẹ́ yìí is about to reposition somebody. Ó fẹ́ Ọlọ́run fẹ́ yí ẹnìkan nípò padà. Praise him. Yìí. Yeah. Thank you. In Jesus' mighty name, we have worshipped. Praise him, praise him. King of glory, praise him. Praise Jehovah. Hallelujah, amen. Praise him. Praise him, praise him. The King of glory. Praise him, praise him, King of glory, praise him. Praise Jehovah. Hallelujah, amen, amen. Praise him, praise him, the King of glory, praise him. Praise Jehovah. Hallelujah, amen. I will praise him. King of glory, praise him. Praise Jehovah. Hallelujah. Amen. Amen. Praise him, praise him. The King of glory, praise him. Praise Jehovah. Hallelujah. Amen. Let us praise him. King of glory, praise him. Praise Jehovah, hallelujah, amen, amen. Praise him, praise him, the King of glory, praise him. Praise Jehovah, hallelujah, amen. Thank you, Father. Bye, bye, Esheu. The Lord asked me to tell somebody tonight. He says, The storm is over. Let us praise him, King of glory, praise him. Praise Jehovah. Hallelujah. Amen. Amen. Praise him, praise him, praise I will praise him, King of glory, praise him. Praise Jehovah. Hallelujah. Amen. Amen. Praise Jehovah. Hallelujah. Amen. Lord asked me to tell someone. Help is coming rapidly your way. ìrànlọ́wọ́ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ Let us praise him, King of glory, praise him, praise Jehovah. Hallelujah. Amen. Amen. Praise him, praise him. the King of Glory. Praise Jehovah. Hallelujah. Amen. I will praise him. King of glory, praise him. Praise Jehovah. Hallelujah. Amen amen, amen. Praise him, praise him, the King of glory. Hallelujah, amen. Mm-hmm. Thank you, Father. Bye bye, Shion. The Lord asked me to tell someone. Olúwa ní sọ fún ẹnìkan. He said, You can sleep soundly now. He said, Because the enemy has lost interest in your case. Thank you, my Father. Glory be to your name. Thank you for Monday. Adúpẹ́ fún ọjọ́ Monday. Thank you for Tuesday. Adúpẹ́ fún ọjọ́ Tuesday. Thank you for Wednesday. Adúpẹ́ fún ọjọ́ Wednesday. Thank you for yesterday. Adúpẹ́ fún ọjọ́ àná. Thank you for today. Adúpẹ́ fún òní. Please accept our thanks in Jesus' name. Àbá ìtọ́pẹ́ wa lórúkọ Jésù. Tonight, Father. Lálẹ́ yìí Olúwa. Do what you alone can do. Ẹ ṣe ohun tí ẹ̀yin nìkan lè ṣe. At the end of everything, let your name be magnified. Kí lógo. In Jesus' mighty name we have prayed. Ní Amen. Well, let somebody shout hallelujah. Kí ẹnìkan kí hallelujah. I shake hands with one or two people. Lọ́wọ́lọ́wọ́ ẹnìkan tàbí méjì. Install him or her. Sọ fún wọn. Brother, sister, I love you. Arákùnrin arábìnrin mo nífẹ̀ẹ́ rẹ. But my miracle will come before yours tonight. Ṣùgbọ́n iṣẹ́ ìyanu tèmi á dé ṣáájú tiẹ̀ lónìí. And then you may please be seated. Except those who are those who are born in the month of December. Àfi If you are born in the month of December, let me hear you shout hallelujah. Tó bá jóṣù My father, my God, I commit your children born in the month of December into your hands. Bàbá mi àti Ọlọ́run mi mo fi àwọn ọmọ rẹ wọ̀nyí tí a bí nínú oṣù kejìlá lé ọ lọ́wọ́. December is the last month of the year. Oṣù kejìlá lóṣù tó kẹ́yìn ọdún. In every area of the life of these your children. Nínú gbogbo ọ̀nà nípa ayé títa àwọn ọmọ rẹ wọ̀nyí. Complete their miracles. Kí iṣẹ́ ìyanu wọn kó jẹ́ àṣepé. May their testimonies complete. Give them a brand new beginning. Of joy. Of success. Of progress. Of promotion. Of anointing. Of a desire to serve you. Let it be well with them. In Jesus' mighty name we have prayed. Amen. Amen. Well, those of you born in December, let me hear you shout another hallelujah. And then you may please be seated. <laughs> Uh, I was standing on Monday. Tuesday, Wednesday, Thursday. So you probably be wondering why am I sitting down today? yà I just want you to know that there's nothing wrong with me. But I'm sitting down today because There is no hurry tonight. Ṣùgbọ́n mò ń jókòó lálẹ́ yìí nítorí pé kò sí kánjúkánjú. A day like this comes only once in a lifetime. Irú ọjọ́ òní ẹ̀ẹ̀kan ní máa ń wáyé ní ìgbésí ayé èèyàn. Please take my word for it. Ẹ jọ̀wọ́ o, ẹ mú ọ̀rọ̀ tí mo sọ lókùnkúndùn. This is a night you will never, never, never forget àṣálẹ́ yìí jẹ́ àṣálẹ́ tí o ní gbàgbé láíláí. The number of children born. Iye àwọn ọmọ tí a ti bí. Since the beginning of the Congress. Nígbà tí ìpàgọ́ ti bẹ̀rẹ̀. Had risen to thirty-eight. Ó ti di méjìdínlógójì. And the boys maintain their lead. Àwọn ọmọkùnrin sì ń gbégbá orókè bákan náà síwájú sí i. Twenty-one boys, seventeen girls. Ọmọkùnrin mọ́kànlélógún, ọmọbìnrin mẹ́tàdínlógún. So let the boys shout praise the Lord. And let the girls shout hallelujah. hallelujah. By December 31. Ní ọjọ́ tó kẹ́yìn oṣù kejìlá. There be a crossover service here by the grace of God. Èsìn àìsùn ọdún tuntun ó wà níyìn nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. But as usual, you are free to hold your services in your various churches. Ṣùgbọ́n bí a ṣe máa ń ṣe ẹ àǹfààní láti ṣe ìsìn titi yín náà nínú ìjọ yín kọ̀ọ̀kan. Because there are some people who come to church only on december thirty one. torí ara àwọn míì tó jẹ́ pé ijó àìsùn ọdún nìkan ni wọ́n lọ sí chọ́ọ̀chì lọ́jọ́sìn sí ọlọ́run. so keep your church open so they can come in. nítorí náà ẹ jọ̀wọ́ ẹ jẹ́ aṣílẹ̀kùn nílé ìjọsìn wa kọ̀ọ̀kan kí wọ́n lè ráyè wọlé. but for those of us around here. ṣùgbọ́n fún àwa tí à ń gbé ní àdúgbò bíi. there be holy communion service at seven o'clock. oúnjẹ alẹ́ olúwa yóò wà láago méje the last Holy Communion service of the year. Èyí tí a ó ṣe kẹ́yìn nínú ọdún yìí. And that will be followed by a service of songs. A ó sì tẹ̀lé èyí tí ó máa tẹ̀lé náà ní ìsìn ti orin kíkọ. By our extraordinarily good choir. Láti ọ̀dọ̀ àwọn akọrin wa tán wẹ̀ tán yán kàn ìkànnì. Don't you agree that they are good? Let's give the Lord a big round of applause for that choir. Very good, the best in the world. Oh, incidentally, the audio people, audio engineer, they have done very well during this Congress. I think we should give them a hand. àwọn tí wọ́n wà ní ìmọ̀ ẹ̀rọ wọ́n wẹ̀ wọ́n ṣe dáadáa nínú àsìkò pàtẹ́wọ́ fún wọn. including the electrical department they also tried. àtàwọn nínú mọ̀nàmọ́ná àwọn náà ń ṣe dáadáa. God bless you all. ọlọ́run á fún gbogbo yín. a January Holy Ghost service which will be the fifth of January twenty twenty four. ìsìn ẹ̀mí mímọ́ tàkọ́kọ́ ọdún tó ń bọ̀ tí ó wáyé ní ọjọ́ karùn-ún oṣù kínní ọdún 2024. And you ask me why you talking about 2024 now? Ẹ ẹ máa béèrè pé kí ló dé tí mo fi ń ti yá ń sáré sọ nípa tọdún tó ń bọ̀ báyìí. Because whether the devil likes it or not, you are going to see the new year. Nítorí bí Sàtánì fẹ́ bó kọ́ o, wàá rọ́dún tuntun. And we'll be discussing a new series. We'll be starting a new series. A ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ nípa àwọn àkọlé tuntun. Entitled From the Mountain Top. Láti orí òkè wá, o ní àkọlé náà tí a máa sọ̀rọ̀ lé lórí. So by the time I see you in January. Nítorí nígbà tí màá bá rí ọ lọ́dún tó ń bọ̀ ní oṣù kìíní ọdún. You will be on mountain top. Amen. Orí òkè téńté ni wàá wà. Tell your neighbor, I will see you at the top. Sọ fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ wípé màá rí ọ lókè. Good news for you. Mo ní ìròyìn ayọ̀ fún ọ. I asked daddy, I said, uh, if you don't mind, how many people are you healing tonight? Mo béèrè lọ́wọ́ Ọlọ́run pé àwọn mélòó lẹ fẹ́ wòsàn lálẹ́ yìí. He said, son. Ó ní ọmọ mi ọkùnrin. They be difficult to count. Pé yóò ṣòro láti kà wọ́n. So get ready. Nítorí náà ẹ gbáradì. Almighty God is going to surprise us tonight. Ọlọ́run Olódùmarè á yà wá lẹ́nu lálẹ́ yìí. Our ministration this evening will be in three small parts iṣẹ́ ìránṣẹ́ àṣálẹ̀ yìí yóò wà ní ìpele mẹ́ta kéékèèké. one will be talking about divine repositioning. ní tàkọ́kọ́ a ó máa sọ̀rọ̀ nípa ti ìṣínípò látòkè wá. this will lead us to a period of prayer. èyí á mú láti bẹ̀ á lọ sínú àdúrà gbígbà. and after that there be a brief talk that will lead us to Holy Communion service. Lẹ́yìn náà ni ìbánisọ̀rọ̀ ráńpẹ́ tí a ó gbàbẹ̀ lọ síbi oúnjẹ alẹ́ olúwa. And after that, there will be a brief talk that will lead us to anointing service. Lẹ́yìn náà ni ìbánisọ̀rọ̀ ráńpẹ́ èyí tí ò mú wa lọ sí ti ìfàmì òróró yàn. Well, after that we will give you an opportunity to ask God for a Christmas present. Lẹ́yìn náà, àwa fún wa ní àǹfààní láti béèrè fún ẹ̀bùn ọdún lọ́wọ́ Ọlọ́run. And then, like I told you yesterday, we shall see what we shall see. Gẹ́gẹ́ bí mo ti sọ lánàá, ohun tá a máa rí la máa rí. <laughs> And like that young man said. Gẹ́gẹ́ bí ọkùnrin ọ̀dọ́mọkùnrin yẹn ti sọ. So, Somebody go catch am. Ẹnìkan máa ó máa rí ìgbà. And the one way you no catch, God go dash you. Èyí tí ọ̀n bá sì rí gbà tẹ́lẹ̀, Ọlọ́run á fún ọ. I think every family needs a comedian. Glory be to God. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. First Samuel chapter two. Samuel kìíní orí ìkejì from verse seven to 8. Láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ. For Samuel chapter two. Samuel kìíní orí kejì. From verse seven to 8. Ẹsẹ̀ keje sí ìkẹjọ. The Lord maketh poor and maketh rich. He bringeth low and he lifteth up. Olúwa sọ di tálákà, ó sì sọ di ọlọ́rọ̀ ó rẹ̀ sílẹ̀ ó sì gbé sókè. He raises up the poor out of the dust and lifted up the beggar from the dunghill to set them among princes and to make them inherit the throne of glory. For the pillars of the earth are the Lord's, and he has set the world upon them. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá ó gbé alágbe láti orí ààtàn wá láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé láti mú wọn jogún ìtẹ́ ògo nítorí pé ọ̀wọ́n ayé ti olúwa ni ó sì ti gbé ayé ka orí ìwọ̀n. divine repositioning. ìṣínínípò látòkè wá. position matters ipò tí èèyàn wà ó ṣe pàtàkì. Position matters a lot. Ipò ó ṣe pàtàkì gidigidi. The head is better than the tail. Orí ó sàn ju ìrù lọ. That's why Deuteronomy twenty-eight verse thirteen. Ìdí nìyí tí Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá. Deuteronomy twenty verse thirteen. Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá. says you shall be head and not the tail. Olófin sọ wípé ìwọ yóò jẹ́ orí bẹ́ẹ̀ ni o yóò jẹ́ èrò. You shall be above only and not beneath. Òkè ni ẹ ó máa wà títí láyé òun kò sì ní sí ilẹ̀. Position matters. Ipò ó ṣe pàtàkì. How important is it to be head? Báwo ló ṣe ṣe pàtàkì tó láti jẹ́ orí? You understand that by the fact that when they want your picture for your passport. eléyìí á yí ọ nígbà tí wọ́n bá fẹ́ àwòrán rẹ pélébé láti lò. for your passport. fún fún àwòrán rẹ láti lò. fún ìwé ìrìnsẹ̀ rẹ ìwé ìrìn. ìwé all they want to see is the picture of your head. ohun tí wọ́n fẹ́ náà ni àwòrán orí rẹ. They don't bother about the rest of the body. Kò sí ìtókàn wọn pẹ̀lú ìyókù ara ẹ. That tells you how important the head is. Èyí sọ fún ọ pàtàkì bí orí ṣe jẹ́. And I'm declaring to every one of you here today. Mo wá ń sọ tẹ́lẹ̀ sí gbogbo ẹ̀yin tí ń bẹ níyì lónìí. Young and old. Lọ́mọdé àti lágbà. In the name that's above every other name. Ní orúkọ náà tó ju gbogbo orúkọ lọ. You shall be head. Orí orí lẹ máa jẹ́. To be first is better than to be last. Láti ṣe ipò kíní, ó sàn ju kí èèyàn wà ní ipò tó rẹ̀yìn lọ. When the president is passing through. Nígbà tí ààrẹ bá ń kọjá. There is never anything called traffic jam. Kò sí ohun tí à ń pè ní súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀. The road will be clear ọ̀nà ní láti là fún un ni. If a messenger is passing by. Tí ẹni tí à ń pè rán níṣẹ́ bá ń kọjá. The story can be different. O ìtàn náà á yàtọ̀ gédégédé. When you read Genesis chapter forty-one. Nígbà tí ẹ bá ka ìwé Genesis orí kọkànléní ogójì. You can read it from verse 1 to 43. Ẹ lè kà láti ẹsẹ̀ kìíní dé ìkẹtàlélógójì. Genesis 41 from verse 1 to 43. Genesis orí kọkànlélógójì ẹsẹ̀ kìíní dé ìkẹtàlélógójì. It tells us the story of how Joseph overnight was uh, repositioned. Ó sọ fún wa bí a ṣe ṣí Joseph nípò padà ní àṣálẹ̀ ọjọ́ kan. And he became prime minister. Tó sì di igbákejì ọba. The king said. Ọba sọ wípé. That there will be an advance guard. Pé àwọn kan wà tí wọ́n máa ṣáájú rẹ̀ lọ. When he's coming, telling everybody, just bow down. Tí ó máa sọ fún gbogbo ènìyàn bí ó bá ti ń bọ̀ wípé ẹ tẹrí yín ba. Clear the way for him. Ẹ ẹ yàgò kúrò lọ́nà. As the one who sends me is alive gẹ́gẹ́ bí ẹni tó rán mi ti ń bẹ láàyè. From now on when you travel. Láti òní lọ nígbà tí ẹ bá ń rin ìrìn àjò. Angels will clear the way for you. Àwọn áńgẹ́lì yóò máa mú kí ọ̀nà kí ó là fún yín. On the other hand, if you are an ordinary servant. Ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀ tó bá jẹ́ pé ọmọ ìpè ránṣẹ́ nìkan lásán ló jẹ́. If instead of being the head, you are the tail. Tó bá jẹ́ pé dípò kó o jẹ́ orí ìrù ní ọ́. You can even do something that is right. Ó tilẹ̀ lè ṣe ohun tó dáa gan. And be punished for it. Kan tún fìyà jẹ ọ́ lé olórí. Joseph was just a slave. Ẹrú lásánlàsán ni Joseph. What he did was right. Ohun tó ṣe ó dára. And the wife of the master lied against him. Ṣùgbọ́n ìyàwó ọ̀gá rẹ̀ parọ́ mọ́. And who is the master going to believe? Ta wá ni ọ̀gá máa gbàgbọ́? His wife or the ordinary slave? Ṣé ìyàwó ẹ̀ ni àbí ẹrú lásánlàsàn? That's why the fellow who was below ended up in prison. Ìdí nìyẹn tó jẹ́ pé ẹni tó wà lẹ́yìn ó tún di ẹni ó tún di èrò ẹ̀wọ̀n. From tonight onward. Láti alẹ́ yìí lọ ṣá. Your position will be the one that the Almighty God will give unto you. Ipò ẹ ni Ọlọ́run Olódùmarè máa fi lé ọ lọ́wọ́. to let you know how important position is. Láti jẹ́ kó mọ bí ipò ṣe ṣe pàtàkì sí. According to Amos chapter three verse three, Ìwé Amosi orí kẹta ẹsẹ̀ ìkẹta. Amos three verse three, Amosi orí kẹta ẹsẹ̀ ìkẹta. The bible says. Bíbélì wípé. Only people of the same category can work together. Àwọn tí ọ̀rọ̀ wọn bá yíra wọn ni wọ́n lè jọrin. Birds of the same feather flock together. Bẹ́ẹ̀ ni irú ẹyẹlẹyẹ wọ́tọ̀. When the incurable is cured nígbà tí àìsàn tí ò gbóògùn tí ọlọ́run bá ti wò sàn tán. the one who have been killed. ẹni tí a wòsàn yẹn. we leave the company of the incurable. a kúrò lágbo àwọn aláìsàn yòókù ni. in john chapter five from verse one to fourteen. nínú ìwé johannu orí karùn-ún ẹsẹ̀ kìíní sí kẹrìnlá. John 5 from verse 1 to 14. The moment the man by the pool of Bethesda got his healing. wà He left the company of the sick. And never returned there. padà In the name that's above every other name. lọ. I'm talking by the power of God. Mò ń sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run lálẹ́ yìí. Someone here will never sleep in an hospital bed again. Ẹnìkan níyì kò tún ní sùn ní àkéte àìsàn mọ́ nílé ìwòsàn. Position matters. Ipò ṣe pàtàkì. If someone is mad. Tí ẹnìkan tí ó bá ní àrùn ọpọlọ. It's not likely to stay in the company of those who are sane. kò ní ó ṣeé ṣe kó má kò ní gbé láàrin àwọn tí ara wọn pé. if he's truly mad they probably send him to an asylum. tó bá jẹ́ pé nítòótọ́ ni ìsínwìn rẹ̀ gbóná gan wọ́n á rán lọ sí ilé ìwòsàn àwọn ọlọ́run ọpọlọ. And when the captive is set free. ṣùgbọ́n nígbà tí ẹni tí ń bẹ nínú òde bá ti rí ìwòsàn gbà tó ìtúsílẹ̀ rẹ̀ gbà. he will return to a different category of people bẹ́ẹ̀ ni yóò padà lọ sí agbo àwọn ènìyàn tó yàtọ̀ sí ibi tó ti ń bọ̀. in daniel chapter four. ní ìwé daniel orí ìkẹrin. you can read the whole story. ẹ lè ka ìtàn yẹn ní gbogbo ẹ. daniel chapter four the whole story. ìwé daniel orí ìkẹrin láti ẹsẹ̀ kìíní dé parí. when nebuchadnezzar became mad. nígbà tí ọba nebuchadnezzar tí orí rẹ̀ síwín. Si Nobody told him to go and join the animals. He went voluntarily. Kò sẹ́ni tó sọ fún un pé kó lọ darapọ̀ mọ́ àwọn ẹranko ní ara rẹ̀ fúnra rẹ̀ ló lọ bẹ̀. But when God had mercy on him. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá ṣàánú fún un. And his senses were restored. Tí ọpọlọ rẹ̀ sì padà bọ̀ sípò. He returned back to the palace Because position matters. Nítorí ipò ó ṣe pàtàkì. When a sinner is truly saved. Nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá rí ìgbàlà ní tòótọ́. If you are genuinely saved. Tí ó bá jẹ́ ní tòótọ́ ní ìgbàlà rẹ̀ múnádóko. You will want to be in the company of those who are saved. Wà á fẹ́, wà ní ìyànhàn láti ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run ni. In Acts of the Apostles chapter nine. Nínú ìṣe àpọ́sítélì orí ìkẹsàn-án. You read it from verse 1 to 30. ẹsẹ̀ kìíní ẹsẹ̀ ọgbọ̀n. Acts chapter 9 from verse 1 to 30. aisi àpòsítélì orí kẹsàn-án ẹsẹ̀ kìíní ọgbọ̀n. When Saul of Tarsus got saved. Nígbà tí a gba Sọ́ọ̀lù ará là. He looked for someone who would help him to join the company of Christians. Ó wá ẹni tó lè mú un lọ láti darapọ̀ mọ́ àwọn ọmọ Ọlọ́run. That's why the Bible says if you are truly born again. Ìdí nìyí tí Bíbélì sọ pé ó bá jẹ́ ní ló di àtúnbí. You cannot be unequally, unequally yoked together with unbelievers. O ní fi àìdọ́gba dàpọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́. Why? Because position matters. Nítorí pé ipò ṣe pàtàkì. Now. Nísinsìnyí. It takes God to reposition somebody. Ó wá Ọlọ́run nìkan ló wá lè ṣí ni nípò padà. We have dealt with many of these cases from Monday. A sì ti sọ nípa àwọn oríṣiríṣi ọ̀rọ̀ yìí láti ọjọ́ ajé. It takes God to take you from the merry clay and put you on the rock to stay. Ọlọ́run nìkan ló lè mú ọ kúrò nínú ẹrẹ̀ wá fi ẹsẹ̀ rẹ lé orí àpáta láti dúró. Just as the Uh, the man who preached first, I told you, you, yeah. you are struggling to be free, but you could, could not do it on your own. Jesus can reposition you. tó bá bí wọ́n ṣe sọ wípé nítòótọ́ ò làkàkà ṣùgbọ́n ò lè ṣe nípa ti ara rẹ̀ ṣùgbọ́n jésù kristi lè mú ọ láti ṣe. It takes the Almighty God to reposition you from the valley of sorrow to the mountain top of praises. ó lè ọlọ́run nìkan ló lè mú ọ kúrò nínú àfonífojì ìbànújẹ́ lọ sí orí òkè ayọ̀ àti ìyìn. We told you the story of Luke chapter seven from verse eleven to fifteen. A sọ nípa ìtàn tí ń bẹ nínú Luke orí keje ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹẹ̀dógún. Luke seven eleven to fifteen. Luke orí keje ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹẹ̀dógún. Thank you, Father. Amen. The Lord said there's someone here. Olúwa sọ wípé ẹnìkan wà níhìn The only repositioning you are talking about. Ìṣípòpadà tí ìwọ ń sọ nípa rẹ̀. It's about marriage. Ó ní nípa ti ìgbéyàwó. Daddy asked me to tell you. Dádì ní kí n sọ fún ọ. You will be settled next year. ọdún tó ń bọ̀ yìí ni Ọlọ́run yóò fi dí ẹ múlẹ̀. In Luke chapter 7 from verse 11 to 15. Luke orí kejì ẹsẹ̀ kọkànlá dín ìkẹẹ̀dógún. The widow of Nain. Ọ̀pọ̀ Náínì. Was in the very valley of sorrow. Ń bẹ ní àfonífojì ìbànújẹ́. God intervened. Ọlọ́run dáwọ́ sí ọ̀rọ̀ rẹ̀. And moved them to someone who could wear the garment of praise for the rest of our life. ó sì wá sọ di ẹni tí ó lè wọ aṣọ ayọ̀ fún gbogbo ìyókù ọjọ́ ayé rẹ̀. allow me to prophesy once again. jẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí ẹnìkan lónìí lẹ́ẹ̀kan sí i. in the name that's above every other name. ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. Uh, somebody here who will never know sorrow again. ẹnìkan wà níyì tí kò ní mọ ìbànújẹ́ mọ́ láéláé. No, no, I'm, I'm, I'm, I'm trying to move as quickly as possible. It, it takes God to take the barren and reposition her to a level where she will have many children. Ọlọ́run nìkan ló lè mú àgàn di ẹni tó bí ọmọ pọ̀ rẹpẹtẹ. Like in the case of Hannah from first, first Samuel chapter two, verse 21. Gẹ́gẹ́ bíi ti Hannah ní ìwé Samueli kìíní oríkejì ẹsẹ̀ kọkànlélógún. One who had no child became the mother of six. Ẹni tí ò bímọ rí tí a ti pè lákàn, ó wá di ẹni tí ó bí ọmọ mẹ́fà. I thank God for all the testimonies of children born miraculously. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a gbọ́ nípa ti àwọn ọmọ tí Ọlọ́run fún. Thank God for twins and triplets. A dúpẹ́ fún ìbejì àti àwọn ìbẹ́ta. By this time next year, in the mighty name of Jesus, there'll be many more twins and many more triplets. It, it takes God to reposition you from being the one being pursued to become the one who is pursuing your pursuer. Ọlọ́run nìkan ló lè sọ ẹni tí à ń lé di ẹni tó ń lé ẹni tó ti ń lé ní ìgbà kan rí. Like we learned yesterday. Gẹ́gẹ́ bí a ti kọ́ lánàá. It takes God to reposition you from total failure to super success. Ọlọ́run nìkan ló lè sọ ẹni tó ti ní ìjákulẹ̀ rẹpẹtẹ di ẹni tó ṣe àṣeyọrí èyí tí à ń wò kọgbọn. like in acts of the apostles chapter five. gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ ní ìsìn àpòstélì orí ìkarùn-ún. Mm-hmm. thank you daddy. daddy ẹ ṣeun. the lord asked me to tell somebody. olúwa ní kí n sọ fún ẹnìkan. you will never have cause to complain again. ò ní ráhùn mọ́ láéláé. He said, Because I will surround, your life with wonders. Ó ní nítorí pé màá fi ọ̀pọ̀lọpọ̀ ìyanu yí ayé rẹ ká. I think that should be me too, so I better say amen to that. In Acts of the Apostles, chapter 5, from verse 14 to 16, The Lord asked me to tell someone who oh, will join me. ẹni tó máa darapọ̀ mọ́ mi. that your breakthrough will be so big. pé àlùyọ rẹ yóò tóbi tó bẹ́ẹ̀ gẹ́. that you will be a blessing even to your enemies. tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé wàá di ìbùkún fún àwọn ọ̀tá ẹ̀ pẹ̀lú. In Acts chapter 5 from verse 14 to 16. Apostoli, iṣẹ́ apostoli orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlá dé kẹrìndínlógún. We read about Peter there. A kà ti Pétérù níbẹ̀ yẹn. Whose shadow was healing the sick. Ẹni tí òjìji rẹ̀ ń wo àwọn aláìsàn sàn. At the beginning Peter was a total failure. Ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pétérù jẹ́ ẹni tó ti jákulẹ̀. he was a man who fished all night and caught nothing. ẹni tó pẹja ní gbogbo òru tí ò rí ẹyọ kan kóró kan pa ìpa. but God repositioned him. ṣùgbọ́n ọlọ́run ṣí nípò padà. he became the talk of the town. ó wá di ẹni ìlú mọ̀ọ́ká tí gbogbo ayé ń sọ nípa rẹ̀. now how does God do repositioning? báwo ni ọlọ́run ṣe máa ń ṣí ni nípò padà? How come God can reposition anybody? Báwo ni ó ṣe jẹ́ tó yẹ pé Ọlọ́run lè ṣí ẹnikẹ́ni nípò padà? Because as we learned on Wednesday. Gẹ́gẹ́ bí a ti kà ní ọjọ́ Wednesday. I thank God for the testimonies coming all over the world. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí ń jáde káàkiri àgbáyé. According to Jeremiah thirty-two verse twenty-seven. Gẹ́gẹ́ bí Jeremiah orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ṣe sọ. Thank you. The Lord asked me to tell you a story. Olúwa ní kí n sọ ìtàn kan fún ọ. Then give you a word for it. Kí n sì wá sọ àsọtẹ́lẹ̀ sí i. Several years ago, ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, I travelled to Seoul, Korea. Mo lọ sí ìlú Korea. To attend uh, a ministers conference. Láti lọ sí ìpàdé àwọn òjíṣẹ́ Ọlọ́run kan. And I was about to sleep in at night in the hotel. Mo wá fẹ́ sùn lóru ní ilé tí a fi mí wọ̀ sí. There was a phone call bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wọlé. Uh, uh, is that Pastor Adeboye? I say yes. Ṣé Pastor Adeboye nìyẹn mo ní bẹ́ẹ̀ ni? We have found your passport. Pé a ti rí ìwé ìrìnnà ẹ. Ah. I didn't know my passport was missing. Ǹtí ẹ mọ̀ wípé ìwé ìrìnnà mi sọnù. My passport? Ìwé ìrìnnà mi kẹ̀. Then I quickly checked and I found out, hey. Mo wá sáré wo ibi tí mo rò pé mo fi sí, mo ní ha. The Lord asked me to tell somebody. Ọlọ́run ní kí n sọ fún ẹnìkan. Your miracle will arrive before you know you need it. Amen. Iṣẹ́ ìyanu ẹ yóò dé kó tiẹ̀ tó mọ̀ pé nílò ẹ̀. Jeremiah thirty two verse twenty seven. Ìwé Jeremiah orí ìkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Our God is the God of all flesh. Ọlọ́run wa ni Ọlọ́run gbogbo ẹran ara. Nothing is too hard for him. Kò sí ohun tí ó ṣòro fún un. And also he is sovereign. Òun náà sì ni kábíyèsí. Psalm one hundred and fifteen verse three. Orin Dáfídì orí karùndínlọ́gọ́fà ẹsẹ̀ kẹta. Psalm one fifteen verse three. Orin Dáfídì orí karùndínlọ́gọ́fà ẹsẹ̀ kẹta. He says our God is in the heavens. Ó ní Ọlọ́run wa ń bẹ ní ọ̀run. He does as he pleases. Ó ń ṣe ohun tí ó wù ú. You know he told us on Wednesday. Ó sọ fún wa ní ọjọ́ Wednesday. He said that we heal. Ó ní òun ó wòsàn. Who can stop me? Ta ni ó lè dá mi dúró? Is the sovereign one, is the original majesty. Ó kábíyèsí àṣeyọ̀wò olódùmarè. And he's going to reposition somebody today. Yóò sì ṣí ẹnìkan ní ipò padà lónìí. Whether your enemy likes it or not. Bí ọ̀tá rẹ fẹ́ bó kọ̀. Now is also the Lord of hosts. Òun náà sì ni Olúwa àwọn ọmọ ogun. Like we learnt yesterday. Gẹ́gẹ́ bí a ti kọ́ lánàá. There is no force anywhere that can stop him. Kò sí agbára kágbára kankan níbikíbi tó lè dá dúró. So that's why in the text that we read at the beginning. Èdí nìyí tó jẹ́ pé níbi ẹsẹ̀ Bíbélì tí a kà ní ìbẹ̀rẹ̀ in first samuel chapter two seven to eight. samuel kìíní orí kejì ẹsẹ̀ keje sí ìkẹjọ. first samuel two seven to eight. samuel kìíní orí kejì ẹsẹ̀ keje sí ìkẹjọ. He can raise up one and bring down another. Ó lè gbé ẹnìkan sókè ó sì lè rẹ lòmíì sílẹ̀. He can pick up a beggar from the dunghill. Ó lè mú tálákà dìde láti inú e-, erùpẹ̀. And keep on raising him until he begins to sit among princes. Kó sì máa gbé ga títí yóò fi di ẹni tó ń bá àwọn ọmọ aládé jòkó pọ̀. That's why he is the one who can reposition. Èdè nìyí tó fi jẹ́ òun nìkan ló lè ṣí ni nípò. So, but the question now that came to my mind. Ìbéèrè tó wá kàn mí kú. When he gave me the theme for this year's Congress. Nígbà tó fún mi ní àkòrí fún The question I asked. Ìbéèrè tí mo béèrè. I said, Daddy, you don't have to answer me, you know. Daddy, eh? nílò láti dá mi lóhùn o. You are my daddy, I, I, I'm your favorite son. Daddy, mi lẹ jẹ́, mo sì jẹ́ ààyò ọmọ yín. Why now? Kí ló jẹ́ tó jẹ́ pé ìsinsìnyí gan ni? Why is it now you want to reposition some people? Èdè ṣe tó jẹ́ pé àsìkò yìí gan-an lẹ fẹ́ wá ṣí àwọn míì nípò padà. And you know what he said? Ẹ wá mo tó sọ fún mi. He said number one. Pé àkọ́kọ́. I have decided to do a new thing. Mo ti pinnu láti ṣe ohun tuntun. You know the meaning of that? Ẹ mọ̀ túmọ̀ eléyìí. Your life is about to take a new turn. Ayé ẹ wá ní láti gba ìbẹ̀rẹ̀ ọ̀tún. In Isaiah 43 verse 19. Ìwé Àìsáyà orí kẹtàléníogójì ẹsẹ̀ kọkàndínlógún. Isaiah 43 verse 19. Àìsáyà orí kẹtàléníogójì ẹsẹ̀ kọkàndínlógún. Amen. Amen. I say congratulations to this fellow. Mo kí ẹnìkan kú oríire o. Because God said there is someone here today. Nítorí Olúwa sọ pé ẹnìkan wà níyìn lálẹ́ yìí. In your family. Pé ní ìdílé yín. There'll be no more wasted lives. Kò sí wípé à ń fi ayé ẹnikẹ́ni ṣòfò mọ́. Thank you, Father. Amen. Isaiah 43, verse 19, the Almighty God says, ah, Behold, I will do a new thing. ìwé àsáyà orí kẹtàlélógójì ẹsẹ̀ kọkànlélógún ọlọ́run sọ wípé kíyèsí èmi ò ṣe ohun tuntun kan. he said i will even make a way in the desert. wípé èmi ò mú kí ọ̀nà kó wá láti inú aginjù. rivers will begin to flow in the desert. àti odò nínú aṣálẹ̀ kí ó bẹ̀rẹ̀ sí ní máa ṣàn. you know it is in the time of hardship. ẹ jẹ́ mọ̀ wípé àsìkò ìlera àsìkò ìnira. that's when God likes to prove himself. Ìgbà yẹn gan lọ́lọ́run máa ń jẹ́wọ́ ara ẹ̀. I rejoice with those of you who are true children of God. Mo bá ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Ọlọ́run ní yọ̀. As God lives. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti bẹ láàyè. <laughs> You will soon be rejoicing. Amen. Kò ní pẹ́ kò ní jìnnà tí ẹ ó bẹ̀rẹ̀ sí ní máa yọ ayọ̀. And then another question that you may want to ask. Ìbéèrè míì tí ẹ Because when God is talking of repositioning. First, as soon as I heard it, I, <laughs> I said, I hope I'm included. Nítorí ní kété tí mo gbọ́, mo bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ Ọlọ́run pé mo lérò pé eléyìí gan kan èmi náà o. He tells me the reason he's doing it now. Ó sọ fún mi pé ìdí fi ṣe é It's because there are some people whose miracles can no longer wait. Ó ní wípé àwọn kan ń bẹ tó jẹ́ pé iṣẹ́ ìyanu wọn ò tún gbọdọ̀ dúró mọ́. A day too late, it will be too late. Tó bá jẹ́ dúró ìṣẹ́jú kan sí ni a ti pẹ́ jù a ti bọ́ sórí. You know the story of the widow of Zarephath. Ǹjẹ́ ẹ ìtàn tí obìnrin opó ara Sarefati? First King chapter seventeen. Ìwé ọba kìíní orí kẹtàdínlógún. Verse eight to sixteen. Ẹsẹ̀ kẹjọ dé ìkẹrìndínlógún. First King seventeen eight to sixteen. Ìyọba kìíní orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹjọ sí ìkẹrìndínlógún. If help had not come at that crucial moment. Tí ìrànlọ́wọ́ ò bá dé ní àsìkò yẹn gangan ni. It would have too late. Ìbá ti bọ́ sórí. And oh, that's why I rejoice when I heard God say. Ìdí nìyí tí mo fi yọ̀ nígbà tí mo gbọ́ tí Ọlọ́run sọ wípé. That help is coming rapidly towards somebody. Wípé ìrànlọ́wọ́ ń bọ̀ ní kánkán léraléra fún èèyàn kan. And the Almighty God wants me to tell someone here tonight. Ọlọ́run wá fẹ́ kí n sọ fún èèyàn kan yìí. Concerning the miracle you are waiting for. Nípa ti iṣẹ́ ìyanu tó ń retí tó ń dúró dè yẹn. No more waiting. Ìdúró ẹ ó ti dópin nísinsìnyí. So we come to the question. wá sí ìbéèrè yìí. Who needs repositioning? talẹ́ni náà tó nílò ìṣípòpadà. Is there anybody here today who wants God to reposition him? Ǹjẹ́ a ní ẹnikẹ́ni níyìí tó fẹ́ kí Ọlọ́run ṣíun nípò padà? You see, no matter where you are. Kò ní fi ṣe bí yòówù kó wá. God can take you higher still. Ọlọ́run tún lè gbé ọ ga síwájú sí i. You remember story of David? Ẹ rántí ìtàn Dáfídì. He was a shepherd boy. Ó jẹ́ ọmọ darandaran. God repositioned him. Ọlọ́run ṣí nípò padà. And he was anointed king before his brethren. A fi òróró yàn án gẹ́gẹ́ bí ọba níwájú àwọn arákùnrin rẹ̀. Then he was repositioned to the cave of Adullam lẹ́yìn yẹn la wá ṣí nípò padà lọ sí inú ihò adúlámù. And a lot of uh, people in distress gathered themselves together to him. Àwọn tí wọ́n wà ní ìhámọ́ tí inú wọn ò dùn wọ́n para wọ́n lọ bá a. The bible says he became captain. Bíbélì sọ pé ó wá di olórí wọn. Then he was repositioned higher. Àwa gbé ga láti bẹ̀ àṣì nípò padà lọ sí ipò tó ga. And he became the king of Judah. Ó wá di ọba lórí Judah. And he was repositioned higher. Lẹ́yìn náà, a tún gbé Ṣiníkò padà lọ sí ipò tó tún ga ìpele tó ga jù yẹn lọ. And he became the king of Israel. Ó wá di ọba Israeli. And he was repositioned higher. A tún gbé ga, a tún Ṣiníkò padà lọ sí ipò tó ga sí i. And became the father of the king of kings. Ó wá di bàbá fún ọba àwọn ọba. So it doesn't matter how great you think you are. Kò ní fi ṣe bó ṣe rò pé o ti ga tó tàbí pé o ti tóbi tó. God can take you higher still. Ọlọ́run tún lè gbé ọ̀gá ju bó ṣe wà yẹn lọ. By the time I see you in January. Nígbà tí n ó bá rí ọ lóṣù kìíní ọdún. You will not be where you are now. Yeah ipò tó wà yìí kọ́ ni wàá wà nígbà yẹn. You can go from sick to healed. A lè gún ọ kúrò ní aláìsàn dé lọ sí ipò ẹni tí a mú láradá. You can go from healed to whole. A lè mú ọ kúrò ní ipò ẹni tí a mú láradá lọ sí ipò ẹni tí ara rẹ̀ di pípé. You can move from whole to a healing vessel, healing others. A tilẹ̀ lè mú ọ kúrò ní ipò ẹ lára pípé lọ sí ipò ẹni tó ń wo ẹni sàn. You can move from somebody who heals by touching. Ọ lè mú ọ kúrò ní ipò ẹni tó jẹ́ pé ó ní láti gbọ́ wọlé ni kí àwọn aláìsàn tó rí ìwòsàn. And move on to a level where your handkerchiefs will do the healing. Lọ sí ipò tó jẹ́ pé aṣọ ìnùjú ẹ̀ ni yóò máa ṣe iṣẹ́ ìwòsàn. And you can move from that even to a stage where your shadow will be healing the sick. Ó tilẹ̀ lè dún láti ibẹ̀ yẹn lọ sí ìpele tó jẹ́ wípé òjìji rẹ̀ ni yóò máa wo aláìsàn sàn. You can move from destitute to comfortable bẹ́ẹ̀ ni o lè kúrò ní ipò aláìní lọ sí ẹni tí ọkàn rẹ̀ balẹ̀. You can move from comfortable to rich. O lè lọ sí ipò ẹni tí ọkàn rẹ̀ balẹ̀ lọ sí ipò olówó. You can move from rich to wealthy. O lè lọ sí kúrò ní ipò olówó lọ sí ipò ọlọ́rọ̀. You can move from wealthy to prosperous. O lè kúrò ní ipò ọlọ́rọ̀ yẹn lọ sí ipò ẹni tí ó ṣe rere. You can move from prosperous to flourishing. O lè kúrò ní ipò ẹni tí ó ń ṣe rere lọ sí ẹni tí ń gbilẹ̀. In the name that's above every other name. Ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. No matter how high you are today. Kò ní fi ṣe bó ṣe ga tó lónìí. God will reposition you higher. Ọlọ́run á ṣí ọ nípò padà lọ sí ìpele tó tún ga sí i. Now, so that we can have time to pray and, kí a lè bá a ní àkókò yìí láti lè gbàdúrà àti láti ṣe ohun tó kù. What will God require of me? Kí ni Ọlọ́run béèrè lọ́wọ́ mi gan For me to be the one who will be repositioned today. Kí n gbà lè jẹ́ ẹni tí Ọlọ́run ó ṣí nípò padà lálẹ́ yìí. God is sovereign. Ọlọ́run jẹ́ kábíyèsí. He does as he pleases. Ó ń ṣe ohun yòówù. But it's not arbitrary. Ṣùgbọ́n o kì í kàn ṣe ségesège. Everything he does, he does for a reason. Ohun gbogbo tó bá ṣe, ó nídìí pàtàkì láti ṣe wọ́n ni. He looks at the heart. Ó ń wo ọkàn. He knows your heart. Ó mọ ọkàn ẹ̀. When God suddenly said in Genesis chapter twelve. Nígbà tí Ọlọ́run sọ lójijì ní ìwé Genesis orí kejìlá. From verse 1 to 3. Ẹsẹ̀ kìíní dé ìkẹta. Genesis twelve one to three. Genesis orí ìkejìlá ẹsẹ̀ kìíní dé ìkẹta. Njẹ́ o sẹ́ to Abraham? I say Abraham. Ló sọ fún Abraham pé ìwọ Abrahamu. I'm going to bless you. Màá bùkún fún ọ. I'm going to make you great. Màá sì sọ ọ́ di ńlá. I'm going to make your name great. Màá sọ orúkọ rẹ di ńlá. I'm going to turn you to a blessing. Màá sì sọ ọ́ di ìbùkún. I'm going to curse those who curse you. Ẹni bá fi ọ rí, mo máa fi wọ́n rí. I'm going to bless those who bless you. Àwọn tó bá súre fún ọ, màá súre fún wọn. Through you, I'm going to bless the whole world. Nípa rẹ̀, màá bùkún gbogbo ìdílé ayé. Ah, what has Abraham done? Kí lọ́lọ́run ni Abrahamu ṣe? Why did God just picking him out of the crowd. Kí ló dé tọ́lọ́run kàn fi dá yọ̀dá fó láàrin àwọn ènìyàn? To reposition him. Láti ṣí nípò padà. Because God knew. Nítorí Ọlọ́run mọ̀ ni. The God who knows the end from the beginning. Ọlọ́run tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ wá. That one day. Pé ní ọjọ́ kan. When I asked this same Abraham. Nígbà tí n bá tún béèrè lọ́wọ́ Abrahamu yìí. To give me his son Isaac, the only son Isaac that he loves. Wípé kó fún mi ní ọmọ rẹ̀ kan ṣoṣo, Ísáàkì ẹni tó fẹ́ràn yẹn. He will not deny me. Kò ní fi dùn mí. God knew in advance. Ọlọ́run mọ̀ ṣáájú ohun gbogbo. That Abraham is going to be his friend. Pé Abrahamu yóò di agbára rẹ̀. He knows you. Ó mọ̀ ọ́. He knows that if he prospers you, ó mọ̀ pé tó ń bá sọ ọ́ di ọlọ́rọ̀ tó jẹ́ ọ́ di olówó. You will serve him with the money. Pé wàá fi owó yẹn sìn wàá fi mọ Ọlọ́run. Is that correct? Ṣóòótọ́ ni. You didn't answer me now. O dáhùn nísinsìnyí o. He knows that if he promotes you. Ó mọ̀ pé tó ń bá gbé ọ̀gá. When you get to the position. Nígbà tó bá dépò náà. You won't forget him. O ò ní gbàgbé ẹ. He knows your heart. He knows tomorrow from even yesterday. When he decided to relocate or uh, change the position of David, he said, I have found a man who will do my will. Ẹni tí ò ṣe gbogbo ìfẹ́ mi. Acts chapter thirteen verse twenty-two. Ìwé ìṣe àpọ́sítélì orí kẹtàlá ẹsẹ̀ kejìlélógún. Acts thirteen you can read it from twenty-one to twenty-two. Ìṣe àpọ́sítélì orí kẹtàlá ẹsẹ̀ kọkànlélógún àti ìkejìlélógún. God knows. Ọlọ́run mọ̀. Who will be grateful after he has been repositioned? Ẹni tó máa jẹ́ ẹni tó mọ̀ọ́re lẹ́yìn ìgbà tá a bá ti ṣí nípò padà tán. He knew what he was doing when he chose Solomon to be king. Ó mọ tó ń ṣe nígbà tó fi yan Solomon láti di ọba. He knew he would return to say thank you. Ó mọ̀ pé á padà wá láti sọ láti dúpẹ́. And not only does he choose people because of uh, the intent of their hearts. Kì í ṣe pé ó kàn ń yan èèyàn nìkan nípa ti èrò ọkàn wọn nìkan ni. He also rewards those who are diligent. Ó tún máa ń san fún àwọn tí wọ́n fi ara balẹ̀ wá. Proverbs chapter twenty-two verse twenty-nine. Ìwé òwe orí ìkejìlélógún ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Proverbs twenty-two verse twenty-nine. Ìwé òwe orí ìkejìlélógún ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. The Lord asked me to tell someone. Ọlọ́run ní kí n sọ fún ẹnìkan. You think you are already at the highest possible level you can ever be. Ó rò pé ó ti dé eh, eh, gbèdéke ibi tó lè dé. The Lord Almighty God asked me to tell you, trust me. Ọlọ́run Olódùmarè ní sọ fún ọ gbà mí gbọ́. And I will surprise you. Màá sì yà ọ́ lẹ́nu. He rewards those who are diligent. Ó máa ń ran ó máa ń san fún àwọn tí wọ́n fi àìṣe mẹ́lẹ́ ṣiṣẹ́ wọn. Seest thou a man diligent in his business? Ìwọ rí ènìyàn tó ń fi àìṣe mẹ́lẹ́ ṣiṣẹ́ rẹ̀. He will stand before kings, not before me men. Òun ò dúró níwájú àwọn ọba, kì yóò sì dúró níwájú àwọn ènìyàn lásán. Hebrews eleven verse six. Ìwé Ebéru orí kọkànlá ẹsẹ̀ ìkẹfà. God says. Ọlọ́run sọ wípé. Hebrews eleven verse six. Ìwé Ebéru orí kọkànlá ẹsẹ̀ kẹfà. He is a rewarder of those who diligently seek him. Ó ní olùṣẹ̀san àwọn tí wọ́n ń fi ara balẹ̀ wá. He knows your heart. Ó mọ ọkàn rẹ̀. He knows what you will do in the future. Ó mọ ohun tí wàá ṣe lọ́jọ́ ọ̀la. He knows you want to serve him. Ó mọ̀ kó fẹ́ sìn yìí. Only you don't have the means. Pé òkàn òkàn ní ipá láti ṣe bẹ́ẹ̀ ni. You don't have the position. O ò rí ipò láti ṣe bẹ́ẹ̀ ni. And he wants to reposition you. Ó sì fẹ́ ṣí ọ nípò padà. And of course. He answers prayers. Ó sì ń gbọ́ àdúrà bákan náà. Matthew chapter seven from verse seven to eight. Ìwé Matthew orí keje ẹsẹ̀ keje sí ìkẹjọ. Matthew seven from verse seven to eight. Matthew orí keje ẹsẹ̀ keje sí ìkẹjọ. Yes, he said in his word, if you ask. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé bí ìwọ bá máa béèrè. You shall be given. A ó fún ọ. If you seek. Tó bá wá kiri. You will find. Wàá rí. And if you knock, tó o bá sì wá kànlẹ̀kùn, the door will be opened unto you. A ó ṣílẹ̀kùn náà fún ọ. So somebody is going to ask God tonight. Ẹnìkan bẹ níyì tó máa béèrè lọ́wọ́ Ọlọ́run. Father. Pé bàbá. Reposition me. Ṣí mi nípò padà. And I will show you the kind of good boy, good girl I can be. Màá sì fi hàn gẹ́gẹ́ ọmọ dáadáa irú ènìyàn tí mò ń jẹ́. <laughs> Thank you, Father. Amen. I think this must be me, but I will tell you too. The Lord said there's someone here tonight. He asked you to write it down. He said before the middle of next year. Your cup will be running over. Yeah. aago rẹ yóò máa kún àkúnwọ́ sílẹ̀. Who will he reposition? Ta ni Ọlọ́run máa ṣí nípò padà? The one who has a correct heart. Ẹni tí ó ní ọkàn pípé. Who is determined to serve God. Ẹni tó pinnu láti sin Ọlọ́run. Lord, reposition me. Olúwa, ṣí mi nípò padà and watch and see. kó o sì wá wo ohun tí màá ṣe fún ọ. He's looking for those who will diligently seek him. Ó ń wá àwọn tí yóò farabalẹ̀ láti wá a gidigidi. He's ready, he's ready to reposition those who will be hard working. Ó ti pinnu láti ṣí àwọn tí wọ́n ò ṣiṣẹ́ takuntakun nípò padà. You know, one, one of my daughters was sharing a testimony ọ̀kan lára àwọn ọmọbìnrin mi ó ń sọ ẹ̀rí rẹ̀. that if you knock at a door many will be open. pé tó o bá kanlẹ̀kùn kan ọ̀pọ̀ á ṣí. I am not saying "Don't saith the Lord now. Mi ò sọ wípé báyìí ni Ọlọ́run sọ o. I'm just decreeing. Mo kàn ń sọ àsọtẹ́lẹ̀ ni. Mo ń pa àṣẹ. Because you are here tonight. Nítorí pé o wà níyìn lálẹ́ yìí. You too will knock at one door. Amen. Ìwọ náà wàá kan ilẹ̀kùn kan and many doors will be opened unto you. ọ̀pọ̀lọpọ̀ ló sì máa ṣí fún ọ. but that is going to mean hard work. eléyìí máa ó wá túmọ̀ sí pé o iṣẹ́ takuntakun àìṣèmẹ́lẹ́ ni. he is not going to reposition a lazy fellow. kò ní ṣí ẹni ọ̀lẹ nípò padà. the lazy fellow will remain lazy. ẹni tó jọ̀lẹ ọ̀lẹ àfàjò náà ni ó wà títí láé. A, friend of mine was talking the other day. ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ ní ọjọ́ bíi mélòó sẹ́yìn. He said there is a saying. wípé ọ̀rọ̀ kan wà. That power corrupts. pé agbára máa ń sọ ní di ẹni tí ẹni ìdìbàjẹ́. Eh, um, absolute power corrupts absolutely. bẹ́ẹ̀ sì ni agbára pátápátá máa ń sọ ní di ìdìbàjẹ́ pátápátá ni. He said he doesn't believe that. pé ó ní òun ò gbà yẹn gbọ́. He said what power does. wípé ohun tí agbára máa ń ṣe is that if you are already corrupt, power gives you an opportunity to show. ó tí ó bá jẹ́ pé ẹni ìdìbàjẹ́ ni ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí agbára yẹn máa ń fún ọ ní àǹfààní láti fi hàn irú èèyàn tó jẹ́. You want God to reposition you and place you on a higher level. Tó o bá fẹ́ kí Ọlọ́run ó ṣí ọ nípò padà kó sì gbé ọ lọ sí ìpele tó ga. What are you going to do when you get there? Kí ló máa ṣe tó o bá dé bẹ́ẹ̀? He answers prayers. Ó ń gbọ́ àdúrà. And he honors faith. Ó sì máa ń fi ó máa ń fi ọ̀wọ̀ ó máa ń bu ọlá fún ìgbàgbọ́. He said in Mark chapter nine verse twenty-three. Ó sọ nínú ìwé Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún. Mark nine verse twenty-three. Mark orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún. He said if only you can believe. Ètò ọba kan gbàgbọ́. All things are possible. Ohun gbogbo ni ṣíṣe. To him that believes. Fún ẹni tí ó bá gbàgbọ́. If you believe that God is going to reposition you tonight. Tó o bá gbàgbọ́ pé Ọlọ́run á ṣí ọ nípò padà lálẹ́ yìí. He will do it. Yóò á ṣe. If you believe. Tó o bá gbàgbọ́. That The man talking to you now. Ẹni tó ń bá ọ sọ̀rọ̀ nísinsìnyí. Has not been lying. Pé kì í ṣe irọ́ ló ń pa. By the grace of God from all the testimonies. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn èrí tá a gbọ́. People kept on saying. Wọ́n gbọ́ wọ́n ń sọ báyìí wípé. Daddy said. Daddy sọ báyìí. Daddy said. Daddy sọ pé. It's not daddy saying. Kì í ṣe daddy ló ń sọ. It is daddy speaking. I, Daddy speaking what God has told him. Daddy kan sọ ohun tí Ọlọ́run ti bá a sọ ni. I thank God for the testimony of the man who said he heard that the blood has stopped. Ó adúpẹ́ nípa fún Ọlọ́run nípa arákùnrin tó ní òun gbọ́ pé a sọ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ náà ti dúró. How do I know if somebody is bleeding? Báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé nìkan pé ẹ̀jẹ̀ ń jáde lára ẹ̀? But God knows. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀. And he told me. Ó sì sọ fún mi. That is the truth. Mo sì sọ fún wọn. The same God told me. Ọlọ́run kan náà tún wá sọ fún mi. That tonight. Pé lálẹ́ yìí o. He will heal so many. Pé òun ò wo ọ̀pọ̀lọpọ̀ sàn tó bẹ́ẹ̀ gẹ́. It will be difficult to count them. Yóò ṣòro fún wa láti kà wọ́n. The same God told me. Ọlọ́run kan náà yìí ló sọ fún mi. That last month. Wípé oṣù tó kọjá. We must pull down all walls. A ní láti wó gbogbo odi. All mountains must come down. Gbogbo òkè ní láti di pẹ̀tẹ́lẹ̀. To prepare the way for tonight. Kí a lè bá mú kí àyè wà fún alẹ́ yìí. The same God. Ọlọ́run kan náà yìí. Who when he speaks is done. Nígbà tó bá sọ̀rọ̀ tó jẹ́ pé ṣíṣe ni. He is saying tonight. Ó sọ pé lálẹ́ yìí bákan náà. You cry to him in faith. Ó gba ó bá kígbe pé ní pẹ̀lú ìgbàgbọ́. He will reposition you tonight. A nípò padà lálẹ́ yìí. Are you ready to pray? Ṣé o ti ṣetán láti gbàdúrà? From the way you answer, you can see that you are not sure. Bó ẹ ṣe ń dáhùn yìí kò dá mi lójú pé ẹ ti ohun tí ẹ ń sọ pé ó yé yín. Maybe I should ask you the question. Jẹ́ kí n bèrè lẹ́ẹ̀kan sí i. When do you want to be repositioned? Ìgbà wo lo fẹ́ kí a ṣí ọ nípò padà? Ah, at the crossover service in December thirty-one. Ṣé nígbà àìsùn ọdún tuntun ni? When are you ready to pray? Ìgbà wo lo fẹ́ gbàdúrà? How are you going to pray? Báwo ni wàá ṣe gbàdúrà yẹn? Diligently. Àdúrà náà wàá gbà láìṣèmẹ́lẹ́. Write down your prayer points. Because session one is about over now, so you can move on to prayer. When you are ready, you write down your prayer points. nígbà tí ẹ bá ti ṣetán ẹ jẹ́ kí a kọ àwọn kókó ẹ̀bẹ̀ àdúrà yìí lẹ̀. number one you want to thank him. ní àkọ́kọ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. that he made it possible for you to be here. wípé mo kúrò ṣeé ṣe fún ọ láti wá sí ìhín. because by the time you are leaving. nítorí nígbà tí wàá bá máa lọ. this holy city. ní láti ilẹ̀ ìpàgọ́ mímọ́ yìí. you will be a different person entirely. wàá ti di ẹni ọ̀tun. write down. Point one. You just want to thank him. Ó ní pé a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Number two. Èkejì. You say father. Wàá sọ wípé bàbá. Make me a healing vessel. Sọ mí di anything tí ń wo ní And I will heal the sick for you. Màá sì wo àwọn aláìsàn sàn fún ọ. Free of charge. Láì gbowó. make me a healing vessel. Sọ mí di ẹni tó lè wo ni sàn. I'm not just talking about healing or making me whole. I want to go beyond that. I want to be a healing vessel. Kì í ṣe wípé mo kàn ń béèrè pé kí ẹ wò mí sàn nìkan ni mo fẹ́ lọ sí ìpele tí èmi náà ó di ẹni tí ẹ lè lò láti wo àwọn ènìyàn sàn. And I will heal people for you. Màá sì wò wọ́n sàn fún ọ. Number three. Ẹ̀kẹta. E Father, Baba, let me flourish. Ẹ jẹ́ kí n ṣe rere tó bẹ́ẹ̀ gẹ́, kí n gbilẹ̀. And I will be your treasurer. Màá sì jẹ́ akápò fún ọ. Let me flourish, Lord. Ẹ jẹ́ kí n gbilẹ̀ Olúwa. And I will be your treasurer. Màá sì jẹ́ akápò fún ọ. Number four. Ẹ̀kẹrin. Father, promote me. Bàbá ẹ gbé mi ga. And I will use the position to serve you. Màá sì lo ipò náà láti sìn ọ́. Father, promote me. Bàbá gbé mi ga. And I will use the position to serve you. Màá sì lo ipò náà láti sìn ọ́. Number five. ìkarùn Father. Bàbá. Increase your anointing upon me. Ẹ jẹ́ kí ìfàmì òróró yàn yín lórí mi kó di púpọ̀ sí i. And I will rescue those who are perishing. Bẹ́ẹ̀ ni, màá sì já àwọn tí wọ́n ń ṣègbè gbà padà kúrò lẹ́nu ìparun wọn. Increase your anointing upon me. Sọ ìfàmì òróró yàn rẹ di ńlá lórí mi. So, and I will rescue the perishing. màá sì já àwọn tí ń ṣègbè gbà kúrò lẹ́nu ìparun. Number six. Ìkẹfà. Father. Baba. Give me all round repositioning. Ẹ fún mi ní ìṣípòpadà ní gbogbo ọ̀nà. And I will give you all the glory. Màá sì fi gbogbo ògo fún yín. Father. Baba, Give me all round repositioning. Ẹ fún mi ní ìṣípòpadà ní gbogbo ọ̀nà. And I will give you all the glory. Màá sì fi gbogbo ògo fún yín. Number seven. Ìkeje. It's your own private prayer. Maybe you want a particular section of your life where you want God to reposition you speedily. Tọ́báyá ibì kan wà nínú ayé rẹ tó ti fẹ́ ìṣípò padà ní kankan. You have fifteen minutes. A ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. The altar is open. A lè wá síwájú pẹpẹ. Come and pray. Wá gba àdúrà. With faith. pẹ̀lú ìgbàgbọ́. diligently. láì ṣèmẹ́lẹ́. and within the next fifteen minutes. láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. the almighty God will do something you can't even dream possible. ọlọ́run olódùmarè á ṣe ohun tó jẹ́ pé ó kọjá àlá tàbí ìmọ̀ wa. Jesus' mighty name we have prayed. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà. And so shall it be. God will grant your request. Ọlọ́run yóò dáhùn ìbéèrè rẹ. He will reposition you. Yóò ṣe ọ padà. He will give you all round repositioning yóò fún ọ ní ìṣípòpadà ní gbogbo ọ̀nà. And when he has done it, you will not fail him. Nígbà tó bá ṣe tán, ò ní já Ọlọ́run kulẹ̀. In Jesus' mighty name we have prayed. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà. Amen. Àmín. Praise the Lord, you can go back to your seat now. Ẹ jẹ́ padà sí àyè wa. As we move very quickly bí my Lord, come on, come on. to the holy communion service. lọ thank you jesus. I am serving the God of miracles. I know as I know. I am serving the God of miracles. I know. Yes, I know. Hallelujah. about you. and repositioning. ìṣípòpadà yìí tó ga ju gbogbo ìṣípòpadà lọ. probably took place in Exodus chapter twelve. ó ṣẹlẹ̀ nínú ìwé exodus orí ìkejìlá. You can read the whole chapter, but from verse one to thirty 36 will do. ẹ lè ka gbogbo orí náà ṣùgbọ́n ẹsẹ̀ kìíní lè kẹrìndínlọ́gbọ̀n á That's when God repositioned the whole nation in one night. E, ìgbà yẹn ni Ọlọ́run ṣí odidi orílẹ̀-èdè kan nípò padà lóru ọjọ́ kan. They've been in bondage for four hundred and thirty years. Wọ́n ti wà nínú ìgbèkùn fún irinwó ọdún ó lé ọgbọ̀n. And then one night God says, the time has come lálẹ́ ọjọ́ kan ọlọ́run wá sọ pé àkókò tó. And I'm declaring for you. Mo sì ń pa á láṣẹ fún ọ. Your family. Ìdílé rẹ. Your village, your town. Ìlú yín tàbí ìletò yín. Even your nation. Àti orílẹ̀-èdè rẹ pẹ̀lú. Tonight. Lálẹ́ yìí. The time has come. Amen. Àkókò ti tó. And when God repositioned Israel, nígbà tí Ọlọ́run ṣí Ísírẹ́lì nípò padà. He repositioned them from poverty to wealth. Ó ṣí wọn nípò padà láti inú òṣì lọ sínú ọrọ̀. The Bible tells us they were overloaded with wealth. Bíbélì sọ wípé a kún wọn pẹ̀lú ọrọ̀ lọ́pọ̀lọpọ̀. Because the enemy was saying, hey, go quickly. Nítorí ọ̀tá sọ pé ẹ ṣáà máa lọ ẹ ṣe kankankankan ẹ máa lọ. As the Lord lives. Bí Ọlọ́run ti ń bẹ láàyè. Someone here tonight listening to me. Ẹnìkan ní ìlú lálẹ́ yìí tó ń gbọ́ mi. Your family will never know poverty again. Amen. Ìdílé rẹ ò tún ní mọ ohun tí à ń pè lóṣì láéláé. How is God going to do it? I don't know. Bọ́lọ́run báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣe kò yé mi. I'm only speaking on behalf of the Most High. Èmi kàn ń sọ gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run Olódùmarè ni. They were repositioned from bondage to freedom. A ṣí wọn nípò padà kúrò ní oko ẹrú lọ sí ipò òmìnira. Some of you will testify ọ̀pọ̀ nínú yín á lè jẹ́rìí sí i. That before you got home from the Congress, wípé kẹ́ ẹ tó délé láti ilẹ̀ pàgọ́ yìí. The number one enemy of your family is gone. Ọ̀tá tó le jù ní ìdílé rẹ̀ á ti di ohun tí Ọlọ́run palẹ̀ rẹ̀ mọ́. They were repositioned from sickness to health. A ṣí wọn nípò padà kúrò nínú àìsàn lọ sí ìlera pípé. The bible says when they left. Bíbélì sọ pé nígbà tí wọ́n kúrò ńbẹ̀ tí wọ́n lọ. There was no single feeble one among them. Kò sí abirùn kan láàrin wọn. All the aches and pains of the lashes of the Egyptians gbogbo ohun tami ó ń ro láti inú ẹgba àwọn ará íjíbítì. had vanished. gbogbo ẹ ti dópin. I'm saying it one more time. Mo ń sọ lẹ́ẹ̀kan sí i. In the mighty name of Jesus Christ. Ní orúkọ ńlá ti Jésù Kristì. There is someone here who will never sleep in an hospital bed again. Ẹnìkan wà níyì tí ò ní sùn ní àkété àìsàn lọ́sibítù mọ́ láéláé. They were repositioned from sorrow to joy. A ṣí wọn nípò padà kúrò nínú ìbànújẹ́ lọ sínú ayọ̀. And you won't know sorrow again. O sì ní mọ ìbànújẹ́ mọ́ láéláé o. That night. Lálẹ́ yìí. They had a meal. Wọ́n jẹ oúnjẹ kan. That meal has become the foundation for what we call the Holy Communion oúnjẹ náà ni ìpìlẹ̀ ohun tí à ń pè ní oúnjẹ alẹ́ olúwa lónìí. It's a night when God is going to reposition people. Ẹjẹ́ alẹ́ tí Ọlọ́run ṣí àwọn ènìyàn ní ipò padà. That's why we want to have the Holy Communion. Ìdí nìyí tá a fi fẹ́ jẹ oúnjẹ alẹ́ olúwa lónìí. When you come forward to, or when they come to serve you the Holy Communion tonight. Nígbà tán bá wá fún ọ ní oúnjẹ alẹ́ olúwa lálẹ́ yìí. Take this meal by faith. Gba oúnjẹ yìí pẹ̀lú ìgbàgbọ́. That by tomorrow morning. Pé ní dédé ní àárọ̀ ọ̀la. You yourself will know. Ìwọ gan fúnra ẹ wà á mọ̀. That you have been repositioned. Amen. Pé a ti ṣí ọ ní kò padà. And so the pastors will come and attend to you. Àwọn olùṣọ́ àgùntàn wá wọ́n sì ṣiṣẹ́ ìrànṣẹ́ fún yín. When you are taking the bread, nígbà tí ẹ bá ń gba àkàrà náà. you just be thanking God. wà kàn ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni. that your time has come at last. pé nígbẹ̀yìn gbẹ̀yìn àkókò ẹ ti dé. to be free from aches and pains. láti di òmìnira kúrò lọ́wọ́ ríro títa. when they serve you the wine. nígbà wọn bá fún ọ ní wáìnì. you wait till we have all been served. àdúró títí gbogbo wa fi máa rí gbà. and then we will pray together. àwa jọ gba àdúrà papọ̀. In the meantime, the choir will continue to minister. And the pastors will continue to serve the bread. the Lord Jesus, Jesus Christ, Olúwa, the very night in which he was betrayed, ní òru ọjọ́ tí a fi hàn nígbà tí ó ti gba àdúrà tán. The very night in which he was betrayed, took bread, And when he had given thanks, they broke it, and said, take, eat, This is my body. Broken for you. Do this. In remembrance of me. Ní Go ahead and eat and continue to thank God. In the name of the Father. Ní orúkọ ti Bàbá. And of the Son. Ọmọ. And of the Holy Spirit. Àti over me. There is he? you have not been served bread, then you wave your hand and shout Alleluia. You rẹ kí hallelujah. Oh, what happened? You didn't go to that section at all? Pastors, please go to my extreme right. ẹ̀yin àlùfáà ẹ jọ̀wọ́ ẹ lọ sí ọwọ́ ọ̀tún mi lẹ́yìn lọ́hùn lọ́hùn. they want bread. wọ́n lílo àkàrà ń bẹ̀. oh let me check old old auditorium. gbọ̀ngàn àtijọ́. I can't hear you if you shout, but I can see you if you wave your hand. If you have not been served bread, old auditorium, wave your hand. Ìwọ tí ò bá tí ì rí àkàrà, juwọ́ ẹ sókè. Okay. Now, everybody, if you have not yet been served wine, wave your hand and shout, Hallelujah. ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí. ọ. Oh. ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí rí wáìnì ẹ̀dọ̀ jọwọ́ yín sókè kẹsìkẹ́ hallelujah. please pastors straight in front of me at the very very very back. níwájú mi ní tààrà níwájú mi lẹ́yìn pátápátá lọ́hùn ẹ jọ̀wọ́ ẹ̀yìn àlùfáà ẹ̀ lọ síbẹ̀. they are waiting for wine. wọ́n ń dúró de wáìnì. Old oh, auditorium, if you have not been served wine, wave your hand. ẹ̀yin gbọ̀ngàn àtijọ́ tẹ́ ẹ̀ bá tí rí wáìnì ẹ jọ̀wọ́ yín sókè. Okay, looks as if the pastors. did a great job in the old auditorium this time round. Glory be to God. So please, all the pastors here, they are down in front of me, they are waiting for wine. Ẹ jọ̀ọ́ níwájú I want to draw the wine in there. And to my right, they are waiting for bread. Lọ́wọ́ ọ̀tún mi lẹ́yìn lọ́hùn-ún, wọ́n the de àkàrà. Please let's let's do that within the next two to three minutes. God bless you. Okay, please continue. Let your fire touch my body. Let your fire touch my soul. Let your fire touch my spirit. Touch One more time, if you have not been served bread, please shout Alleluia. What happened? Ẹni tí ò bá tí ì rí àkàrà, Brethren, pastors, any any problem? haven't run out of bread, have you? If you have not been served wine, shout hallelujah. The same people. Ẹ̀yin tí ẹ̀ bá tí ì rí wáìnì náà, ẹ kí hallelujah. What happened to the people assigned to them? Okay. Are we doing something about it? who is the one in charge here? Will you come and give me an update? we still have bread? Okay. Take all the bread, all the wine to the people at my extreme right. I know they are very far away. ẹ jẹ́ a kó gbogbo wáìnì àti àkàrà tó kù níbi yòókù kí a gbogbo ẹ̀ lọ sí ọwọ́ ọ̀tún mi kí a lọ fún wọn. Hurry up, hurry up, hurry up. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ agbésẹ̀ ńlẹ̀ ẹ̀yin àlùfáà. Kind let us move like soldiers. I know serving Holy Communion to this kind of crowd is not an easy thing. Mo mọ̀ wípé láti ṣe láti fún àwọn ènìyàn ní oúnjẹ alẹ́ Olúwa ní àkókò yìí pẹ̀lú àwọn èrò tí ó wà yìí kì í ṣe eré ọmọdé. But then We have been doing this thing for years. ṣùgbọ́n o a ti ń ṣe ọjọ́ ọjọ́ ti pẹ́. The Lord will reposition your anointing. Amen. Ọlọ́run yóò ṣí ìfàmì òróró yàn yín ní ipò padà. Let's give them another three minutes, please. Ẹ jẹ́ fún wọn ní ìṣẹ́jú mẹ́ta sí. Go on. Acquire. that was shed for me. It was way back on Calvary. Oh, the blood that gives me strength from. Okay, for the last time, if you have not been served bread, shout hallelujah. Good. You have not been served wine, shout hallelujah. Ah, thank you, Lord. Shall we please stand? drink the wine tonight. Nígbà tí ẹ bá ń mu àkàrà wáìnì yín lálẹ́ yìí. Your prayer will be. Kókó ẹ̀bẹ̀ àdúrà rẹ ni pé. Father. Bàbá. Let this be a signal to heaven. Ẹ jẹ́ kí eléyìí jẹ́ àmì lọ sí ọ̀run. That my time has come at last. Pé àkókò mi ti dé nígbẹ̀yìngbẹ̀yìn. In the same manner, he took the cup when he had supped, saying, Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló sì mú ago. Lẹ́yìn oúnjẹ ó wí pé. This cup is the New Testament in my blood. Ago yìí ni májẹ̀mú tuntun nínú ẹ̀jẹ̀ mi. This do ye as oft as ye drink it. Nígbàkúgbà tí ẹ̀yin bá ń ṣe ẹ máa ṣe èyí ní ìrántí. In remembrance of me. Ní ìrántí mi. In the name of the Father. Ní orúkọ ti bàbá. and of the Son àti ti ọmọ. and of the Holy Spirit. àti ti ẹ̀mí mímọ́. Thank you, Father. Let this be a signal, Lord. to the highest heavens. but my time has come at last. My time for repositioning has come at last. àkókò ìṣípòpadà mi ti dé nígbẹ̀yìn gbẹ̀yìn olúwa. Thank you, Father. In Jesus' mighty name we have prayed. Ní orúkọ ńlá Jésù So shall it be in Jesus' name. Ben yori lórúkọ Jésù. As the Almighty God lives. Concerning your repositioning, there will be no more waiting. Ìgbà tí Ọlọ́run bá máa ṣe ọ nípò padà kò ní sí ẹkún mọ́. In Jesus' mighty name. Ní orúkọ ńlá Jésù. Now you can please be seated.